الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته dájúdájú أم بنين nínú أم أم بي قمي ó máa ń àìgbọ́ra ẹni yé èdè òyédè tó bá ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtẹnìkan wọn á ní kí èkíní kejì wọn rojọ́ nípa nǹkan tó fakọnu kọhọ láàrin wọn lọ́wọ́ padà ṣẹlẹ̀ wípé ẹnìkan ló jàre kò sí tàbí ṣùgbọ́n lójú gbogbo ẹni tó bá wà lẹ àtẹni tó bá gbọ́ sí tó ṣẹlẹ̀ iye ẹni tó jàre yóò tún lékún sí i ojú àpọ́nlé táwọn èèyàn bá fi ń wò yóò tún pọ̀ sí i nítorí wípé àwọn èèyàn kà fún ẹni tí kọ̀ọ̀kan máa jàjàngbìlà lórí irọ́ àti ìbàjẹ́ eléyìí ló fà á ló fi jẹ́ pé gbogbo èèyàn gbogbo èèyàn iná ní máa wò láti ro àròjàre lórí gbogbo nǹkan bá ti ṣẹlẹ̀ ọ̀bá àjẹpọ̀ náà mà nínú ara rẹ̀ fún wọn jàre àti pé papọ̀ gan-an. ìjàmbá àti irọ́ pa ìwọ̀n yóò fẹ́ káwọn èèyàn gbójú báyìí wọ́n gbá ìnáfọ́jọ lórí ọ̀rọ̀ òun wọ́n dùn láre tó ń ti pò wọ́n jàre olú ẹlẹ́dàá kò fẹ́ ká parọ́ kò sì fẹ́ ká ṣe nítorí ká lè bá jàre nítorí gbogbo ẹjọ́ tẹ ká máa rò láyọ̀ bẹ́ẹ̀ láàrin ara wa síra báwọn alátúnṣe kan ló fẹ́ dá sọ̀rọ̀ ni ẹjọ́ ayé lásán nù olú ẹlẹ́dàá ó tuntun dá tọ́ba di lọ́la gbẹ̀ndà òkèèyà rẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé wọ́n máa bẹ̀rù nǹkan tó yẹn ó ṣe láyé ó fi gbẹ́tẹ̀ lẹ́tọ̀ọ́ fún yàn kí èèyàn fi gba nǹkan tí kìí ṣe tẹ̀yàn torí iyì lásán lé ayé torí àpọ́nlé lásán lé ayé kí wọ́n padà wá tẹ́ ní gbangba òkèèyà mọ́ kéèyàn sòdodo kéèyàn má ti àmúlòmálà nítorí kó lè bá jàre láyé lásán olùwà sọ pé ya ayyuhal ladhina amanu ittaqullaha wa qulu qawlan sadida ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ bẹ̀rù Allah ọ̀rọ̀ tó sì ṣe déédéé ni kẹ́ máa sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ẹ̀rí pípa ń fà áwọ̀ ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtẹlẹmí yóò sì máa màmá parọ́ ló sì máa ma ma pààrọ̀ yóò máa pe wàláhi sálà aláhu akbar olúwa náà la fojú di tó bá tá n lórí láti fi tọ́ la ń sọ sì nínú ara wa ike irọ́ ń pa tábà wá jàre tán wàhálà ti ń retí wa ń kọ́ ìyàtà tó tẹ́rí gbà ń kọ́ lọ́dọ̀ ẹlẹ́dàá wa tó bá ti gbogbo ọmọ èèyàn wọ́n jìnnà sí ẹ̀mí ìjàmbá wàláhì ilé ayé ọ̀bá rojo ilé ayé ọ̀bá ráyè ọ̀pọ̀lọpọ̀ awọ ọ̀pọ̀lọpọ̀ wàhálà wọ́n máa gbéra wọn lọ kọ́ọ̀tù wọ́n máa gbéra wọn láti bí lọ bí ó ti pẹ́jọ́ kọ̀tẹ́ lọ́rùn wàláhì kọ̀gá títí nítorí pé gbogbo èèyàn balẹ̀ ìsánú àlẹ́ ẹ̀nẹ́fẹ́hì lọ́sẹ̀rọ̀ gbogbo èèyàn ló lè rán rí ara rẹ̀ nọ́mà bóun kó ń bá wà lórí òótọ́ ni tó bá lórí ìbàjẹ́ ló wà púpọ̀ yẹn lọ́mà ṣùgbọ́n gbà tó ṣe pé ọmọ èèyàn ètò pọ̀jù nínú oníjàmbá ni wọn ètò pọ̀jù nínú òpùrọ́ ni wọn ètò pọ̀jù nínú ọmọ ẹrú ni ó fi fẹ́ ní nǹkan tó ní wọn ò bẹ̀rù wọn ò tiẹ̀ ronú kọ́lá gbẹ̀ngàlùkù yá máa ń bọ̀ lọ́jọ́ tó lọ́ọ́ ti gbogbo àṣírí jáde yọ padà wá hàn àṣírí ọlọ́pàá àti òsì lórí òótọ́ pẹ̀lú ọwọ́ àtẹ̀jú sí i. lọ́jọ́ tó ṣe pé tójú bá tìyàn kò sọ́nà títí tó fi lè kúrò lọ́rọ̀ rẹ̀ mọ́ abẹ́lúwa ẹlẹ́dàá akọ́dà kọ́kọ́ má dojú tì wá wọ́n ràn wá lọ láti dúró déédéé subhanaka allahumma